aláròye máa wí o. àwọn olóṣèlú ilẹ̀ haúsá tó ń bínú Tinubu kò sáníàní ń bẹ̀ mọ́ báyìí àwọn olóṣèlú ilẹ̀ haúsá múra jà wọ́n bọ ṣòkòtò ọjà wọ́n fẹ́ bá ààrẹ bọ́lá ahmed tinubu mú nǹkan ńlẹ̀ àsìkò òbò tó sì ń bọ̀ lọ́dún 2027 yìí yóò lè díẹ̀ ò jàre àwọn olóṣèlú ilẹ̀ haúsá wọ̀nyí sì ń kiri àárín àwọn èèyàn wọn báwọn kan ti ń sọ páwọn sọ́ọ̀rì àwọn ò mọ̀ pé Tinubu kì í ṣe mùsùlùmí tààrà bẹ́ẹ̀ làwọn míín wí pé gbogbo ètò tíjọba rẹ̀ ń ṣe láti gbàgbára lọ́wọ́ àwọn haúsá kó lè gbé fún yorùbá ni ọ̀rọ̀ bá kágbákejì rẹ̀ kashim shettima lára tó fi jáde síta lọ́sẹ̀ tó kọjá yìí tó ní gbogbo ẹni tó bá ń sọ̀sọ́kùsọ ń pa tinubu ńlẹ̀ haúsá ọ̀tá àdàgbàsókè ni ó ní gbogbo ẹni tó bá ń sọ péjọba tinubu ń fìyà jẹ wọ́n ńlẹ̀ haúsá tàbí pé ó fẹ́ gbàgbára lọ́wọ́ wọn pẹ̀rú ẹni bẹ́ẹ̀ kì í ṣọ̀tá nàìjíríà nìkan ọ̀tá àwọn haúsá ni kì í ṣètìmá tó sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ó lóhun tó ti gbọ́ o ó lóhun tó ti rí ó sì lóhun tó ti mọ̀ láàrin àwọn èèyàn rẹ̀ gbogbo rìkìṣí ti pa násírì ẹrùfáà àtàtìkú àbúbákà pọ̀ wọ́n ti dọ̀rẹ́ wọ́n ń wá gbogbo ọ̀nà láti mẹ́ni tí ó lè Tinubu dànù lé ìjọba kwakwanso náà ti dọ̀rẹ́ ẹrùfáì òun náà ti yí sáyé pàfi káwọn gbàjọba yìí ṣáá ni bẹ́ẹ̀ ni gbogbo wọn ń yọ́dọ̀ àwọn aṣáájú wọn nílẹ̀ haúsá kiri bí wọ́n ti ń lọ sọ́dọ̀ Babangida ni wọ́n ń lọ sọ́dọ̀ Abdulsalami Abubakar ẹni tó sì jọ pé wọ́n fẹ́ fi ṣolórí tuntun báyìí ni Muhammadu Buhari tó ṣẹ̀ṣẹ̀ gbéjọba sílẹ̀ wọ́n lòun lo lórí olóṣèlú ilẹ̀ haúsá báyìí kò sóhun tó burú báwọn olóṣèlú bá ń ṣara wọn jọ báyìí láti gbàjọba lọ́wọ́ ẹni tó bá wà ń bẹ́ẹ̀ nítorí eléyìí yóò lè jẹ́ kẹ́ni tó gbéjọba náà dání ṣe dáadáa fáwọn aráàlú ni bẹ́ẹ̀ làwọn aráàlú yóò láǹfààní láti mẹ́ni tó bá dára jù náà àwọn tí wọ́n ń ṣòṣèlú yìí láti fi wọ́n ṣaṣáájú orílẹ̀-èdè wọn àmì èyí tó burú nú ọ̀rọ̀ àwọn bíi El-Rufai àtàwọn bíi Àtìkù ni pé wọn ò ṣe ohun tí wọ́n ń ṣe yìí nítorí Nàìjíríà o nítorí ara wọn lásán ni èyí tí ó sì dára ń bẹ̀ ni pé wọn ó máa tàwọn aráàlú Haúsá wọ̀nyí jẹ wọ́n ò ní nítorí wọn làwọn ṣe ń ṣe é àwọn fẹ́ gbàjọba lọ́wọ́ kèfèrí àwọn fẹ́ gbé e fún mùsùlùmí òdodo ni nígbà tí wọ́n bá kọ́kọ́ bẹ̀rẹ̀ ìtàn yìí wọ́n ò ní kì í ṣe nítorí káwọn lè dolórí o ẹnikẹ́ni tó bá dolórí ti táwọn lọ́rùn kó ṣáà ti jẹ́ haúsá ló ti wá àmọ́ ńgbà tọ́rọ̀ bá dojú ẹ̀ tásìkò òbò bá dé wọn ó bẹ̀rẹ̀ ìjà burúkú láàrin ara wọn ńgbà náà ni ó sì hàn pé kì í ṣe nítorí àwọn ará ilẹ̀ haúsá ni wọ́n ṣe wá nítorí ara wọn ni láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún lẹ̀ yìí kò níṣẹ́ míì tó ń ṣe ìlú lọ owó ìjọba ló ń ná kò dá níṣẹ́ gidi kan lọ́wọ́ tó lè sọ́dọ̀ lówó òjijì bíi tàsìkò yìí nítorí páwọn iléègbìmọ̀ asòfin wọn ń bi léèrè owó ńlá kan pé báwo ló ṣe ṣe é ó yà lẹ́nu pé Tinubu lè wà ń bẹ̀ yẹn kẹ́nìkan máa béèrè owó tóun kò jẹ tàbí pé báwo lòun ṣe náwó kan bó ti rí fóun lórí fáwọn tó kù náà owó ìjọba ti mọ́ gbogbo wọn lára débi pé wọn ìfẹ́ fi iṣẹ́ ìjọba náà sílẹ̀ rárá mọ́ bẹ́ẹ̀ ni kì í ṣe nítorí ìfẹ́ àwọn èèyàn wọn tàbí nítorí ìfẹ́ nàìjíríà irọ́ burúkú ni wọ́n ń fìyẹn pa bẹ́ẹ̀ ni kò sẹ́nìkan tí ó máa bínú tàbí tí ó ní káwúsà kan má ṣèjọba bó bá jẹ́ tí wọ́n bá ti gbàjọba náà ni wọ́n máa ń ṣe é dáadáa àmọ́ nínú àkọsílẹ̀ wo ló wà pé báwọn èèyàn náà bá ti gbàjọba wọn ò bá gbogbo nǹkan nàìjíríà jẹ ni ìwà àbàjẹ́ lóríṣìíríṣìí tí wọ́n sì ti hù sẹ́yìn ló bá wọn débi tá a wà yìí nítorí lójú tiwọn wọn kì í fẹ́ kẹ́lòmíín wà nípò haúsá fúlàní ni ó ṣe mínísítà tí ó ṣolórí báńkì àpapọ̀ tí ó ṣolórí sójà tí ó ṣolórí àwọn ọmọ ogun gbogbo nídìí èyí ohunkóhun tó léṣèlú ilẹ̀ haúsá kan bá ṣe àṣegbé ni nígbàkúùgbà tí wọn ò bá sì ti nírú agbára bẹ́ẹ̀ mọ́ wọn ó máa dìtẹ̀ wọn ó sì máa jẹni tó bá wà nípò náà lẹ́sẹ̀ ni níbi tọ́rọ̀ dé dúró báyìí kò sóhun táwọn olóṣèlú ìjẹ̀wù yìí ó ṣe wọn ó kàn sáré kẹ̀kẹ́ wọn ó kọlu mọ́tò ni àṣírí wọn ó sì padà tú gbẹ̀yìn àmọ́ kí Tinubu fúnra ẹ̀ tó ń ṣèjọba yìí múra àwọn èèyàn sọ̀rọ̀ ìjọba rẹ̀ yìí dáadáa nítorí ìbétò ọrọ̀ ajé ṣe rí àtàwọn nǹkan míì síjọba rẹ̀ ń ṣe bí wọ́n ti ń sọ pé káwa ṣe sùúrù bẹ́ẹ̀ láriwo ń jáde ń pa ànákúnà tíjọba tí wọ́n ń ná àtàyé àjẹbánu táwọn èèyàn ìjọba ń jẹ eléyìí ò tàbùkù fóun náà bódú àwọn olóṣèlú haúsá sì ń gbé e lọ wọn ò máa wòóràn ni ǹjọ́ dáa káwọn èèyàn máa sọ pé ìjọba buhari fẹ́ẹ́ dáa ju ti tinubu lọ ohun aburú gbà kọ́ nìyí ṣùgbọ́n tára ayé ò bá ṣe dáadáa àwọn èèyàn rántí èrò ọ̀run kí tinubu ṣe dáadáa o kí wọ́n yéé fìjọba ẹ̀wé ti buhari o ó ṣojú mi kò nìyẹn o nínú ìwé ìròyìn aláròye tó jáde lọ́sẹ̀ yìí